ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وتفرد بالفردانية تفضل على عباده بأنه الواحد الحق الذي ليس دونه حق الحمد لله الذي رفع بالإسلام من شاء ووضع بعدم الإسلام من شاء نحمده على هدايته إيانا إلى دينه القيم الحمد لله الذي حبب إلينا الإسلام كما أحبه ونسأله أن يكره إلينا الكفر والشرك كما يكرهه عباد الله إن الشرك لظلم عظيم حذر نبي الله لقمان ابنه منه قائلا يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال سبحانه وتعالى في محكم تنزيله ولقد أوحينا إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك وقال رسول الله صلى الله عليه وسلم الذنب ثلاثة ذنب لا يغفر وذنب لا يترك وذنب بين المرء وعبده عافانا الله من جميع الذنوب كبيرها وصغيرها باطنها وظاهرها الحمد لله الذي بعث رسوله نورا وهدى للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن قفوا أثره وثبتوا على نهجه إلى يوم الدين اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه اللهم ثبت أقدامنا على سبيلك وسبيل نبيك حتى نلقاك اللهم إن أحييتنا فأحينا على الإسلام والإيمان ويوم تتوفانا فتوفنا على الإسلام والإيمان أدقفوا الله وبارك ọba tí gbogbo ọpẹ́ wa tọ́ sí tá a bá ṣe é a lè ṣe tó bó ṣe tọ́ sí i bá a sì ṣe é kò túmọ̀ sí pé kò tọ́ sí èyí tá a bá ṣe abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kó ṣe àmójúkúrò fún wa kó gbà á bá a ṣe mọ̀ ṣe mọ́ ọba tó fi jíjẹ́ àṣọ tó fi yàtọ̀ sí gbogbo nǹkan tí ń bẹ ó fi mímọ ajá àpèjúwe tó dáa jù nínú gbogbo dáadáa ó fi lékè lórí gbogbo ẹ̀dá ẹ̀ òun lọ́ba tó pé pérépé tí ó kù síbì kan a jẹ́rìí pé lóòótọ́ àti ní òdodo òun nìkan náà ni ìjọsìn tọ́ sí. àwa tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ẹ òjíṣẹ́ tó rán sí wa pé kó wá rán a létí ìjẹta bóun jẹ́ kó tó dà wá sílé ayé wípé tá a bá dórí ilé ayé o a nípa nǹkan kan míì pọ̀ mọ́ òun ní sísìn a ò ní fẹ̀mí wa tọrọ a ò ní fẹ̀mí wa bèrè lọ́dọ̀ ẹ̀dá kan bí ò ṣe ọ̀dọ̀ òun ọba adẹ́dà a ní fẹ̀mí wa sí nǹkan bí ò ṣe òun ọlọ́run ọba tíjọ́sìn tọ́ sí adélé ayé tán làṣetán ni ò jẹ́ ká gbádùn àrùsùn ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tó yẹ ká fi gbogbo nípa bá lè fi fáfún fáfún ẹ̀ṣẹ̀ shirk ìmọ̀ bá ọlọ́run ọba wórogún gbogbo awájú nínú gbogbo ẹ̀ṣẹ̀ débi pé anabi ọlọ́run Luqman nígbà tí ó kì ọmọ ẹ̀ nílọ̀ pé kó ṣọ́ra fẹ́fẹ́ àkọ́kọ́ tó kì í lọ ẹ̀ ni pé ìwọ ọmọ mi má ṣe bá ọlọ́run ọba wórogún o má ṣe shirk torí pé nínú gbogbo tí ń jẹ́ṣẹ̀ shirku ìmọ̀ abọ́lọ́run ọba wórogún ó lábòsí ńlá ni bí ìgbà tá a bá ní kò tẹ́ ẹ fẹ́ sábòsí mi lẹ́yìn rẹ̀ intanẹ́tì ọlọ́run ọba yìí tí fi ń kọ́ ọmọ ẹ̀ náà ni pé àkọ́kọ́ tí mùsùlùmí ń sá fún òun ni shirk nínú gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ pé ká jìnà sí ṣírùkù yìí ó peléke nínú ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run débi pé ó tún lérí sí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ikú náà ṣọ́ra ṣe kó yàgò fún ó ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik a ti fi ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba ránṣẹ́ sí wa Muhammad bá a ṣe fi ránṣẹ́ sáwọn tó ṣáájú ẹ̀ wípé ń kọ́ la in ashrakta la yahbatanna amaluk bó o bá ti ń ṣe shirk tó o bá ti ń bá ọlọ́run ọba wórogún gbogbo iṣẹ́ rẹ pátápátá ni ó dà wò ó bí èèyàn bá jalè ọlọ́run a máa kọ ẹ̀ṣẹ̀ olè jíjà fẹ́rú tí ó sì paládá ìrun tó kí tó kí ire tí ò parẹ́ bóyá bá ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ oníṣìnà a máa wà láàyè ẹ̀ ládàá ààwẹ̀ tó gbà hajj tó lọ yóò máa wà láàyè ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá ní í máa kó gbogbo dáadáa ní pátápátá tọ́lọ́run ṣe ń kì wá ń lọ ẹ̀ pé ẹ fọ́ fún un torí pé béèyàn bá ti kó sí i a máa bà gbogbo dáadáa yòókù jẹ́ òun náà ni bíbá ọlọ́run ọba lọ́rọ̀gún ọlọ́run wa ń sọ fújìṣẹ́ ńlá yìí pé a ti kí àwọn tó ṣáájú ẹ̀ náà lọ pé ẹ ṣọ́ra ṣe o shirk ẹ̀ṣẹ̀ tí máa kó gbogbo dáadáa mì ní ọlọ́run dákun má jà á bọ́ sínú ẹ̀ má jà á fi mímọ̀ kó sínú ẹ̀ má jà á fa ìmọ̀ kó sínú ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ ṣàpèjúwe bí shirk ṣe jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀ṣẹ̀ yòókù. ó ní ọlọ́run ọba àlékè ọlá pín ẹ̀ṣẹ̀ foríṣi mẹ́ta ó lẹ́ṣẹ̀ kan òun kì í forí ẹ̀ jì ẹ̀dá rárá ìyẹn tẹ̀dá bá kú lórí ẹ̀ yàtọ̀ sí pé kó ṣe é kó wá ronú pèwàdà kó tó jáde láyé gbogbo ẹni bá ṣe é ó mọ̀ọ́mọ̀ ṣe é ní o ó kó sínú ẹ̀ láìmọ̀ ní o níjọ́ tọ́lọ́run bá ti wá pe àkíyèsí ẹ̀ sí pé a ah, ṣírkù lè tó ń kó sí yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ṣírkù ó rú àwa lójú ńlẹ̀ wa ń bí lórúkọ ájò ájò ájò kó lè da à ń wáyọnú ayé à ń wáyọnú àgbà à ń wá bá ṣe nílọsíwájú yìí ọ̀pọ̀lọpọ̀ wa ni òye kírun tí òye gbàwẹ̀ kò yé lọ hajj ṣùgbọ́n inú ṣírkù lájòkó sí tàfẹ̀yìntì òjífẹ́láwá kì wá ń lọ ó lọ́lọ́wọ́n bá ní ẹ̀ṣẹ̀ kan tí ò láforíjì béèyàn bá gbé déwájú òun òun náà ni ashirk mi máa bá ọlọ́run ọba wórogún ó tún wá ṣe àlàyé lórí shirku yìí wípé oríṣi méjì ni o ìkan a máa yọni kúrò nínú islam èyí tó yọni kúrò nínú islam a máa sọ ní di ọmọ náà gbére eléyìí làwọn àfa máa ń pè ní ashirkul akbar bẹ́ẹ̀ yẹn bá ti kó sí ó kúrò nínú islam ó bọ́ ẹ̀sìn islam kúrò lọ́rùn pátápátá. ó wáá pín àwọn kan ó pè wọ́n ní sórúkù kéékèèké èwo ni ńlá tó yọ ni kúrò nínú islam èwo ni kéékèèké àpèjúwe sórúkù ńlá òun náà ni pé kéèyàn ó máa fi àwọn nǹkan tí ó jẹ́ ìròyìn ọlọ́run ọba kó máa fi ro ẹ̀dá tọ́lọ́hún ọba dá débi pé ìjọsìn tó tọ́ sọ́lọ́hún ìfàyàbèrè tó tọ́ sọ́lọ́hún ìfinútọrọ tó tọ́ sọ́lọ́hún gbogbo ohun tí ń jẹ́ tọ́lọ́hún ọba bàbá pẹran orúkọ tá a kó wá jẹ́ pé gbogbo eléyìí pátá ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba dá láàmà wá fi ṣókùn ńlá tí máa gbéni kúrò nínú ìsìláàmù ni bẹ́ẹ̀ náà ni kéèyàn ó máa ṣe iyèméjì nípa pé a ti pẹ́ nínú ìsìláàmù yìí atọrọ gbígbàdúrà títí ọlọ́run òfin léni lọ́wọ́ ká tó ṣáájò sínú ẹ̀sìn míì bóyá ọlọ́run adánilóhùn ń bẹ̀ ṣúrùpù ńlá ni ẹni tí ń bá ń ṣe iyèméjì nípa pé ṣé ìsìláàmù ni àbẹ́sìn míì á kó di ẹ̀sìn ẹ̀ mú eléyìí kì í ṣe mùsùlùmí gbogbo orú àwọn báyìí wọ́n gbé ni kúrò nínú islam tó fi jẹ́ pé téèyàn bá gbérò ẹ̀ lọ bá ọlọ́run ọba wàláhì káfíìr ni ọmọ náà gbére ni ṣùgbọ́n yàtọ̀ sí ṣírùkù ńlá tó múni kúrò nínú islam àwọn ṣírùkù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wá ń bẹ tó jẹ́ pé kò fẹ́ sẹ́ni tó bọ́nú ẹ̀ nínú wa àfẹ́ni ọlọ́run bá ṣàánú nígbà tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣàlàyé ó ní àtìyẹ̀rẹ̀ tó ṣírùkù oníṣẹ́ rí ń tàn pè ní tẹ́rọ̀ pé kéèyàn ní òun mọ àmì tóun fi máa mọ̀ tí dáadáa táburú bá fẹ́ ṣẹlẹ̀ ara máa sọ fún òun bíi kíni bíi ká fẹsẹ̀ kọ ká ní à ìtumọ̀ ẹ̀ náà ni pé bá a bá ṣí ṣọ́ọ̀bù lẹ́yìn àní tà bá a bá lọ lé ẹni tá ń lọ àní bá ń lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi mímọ rò pé ohun tá a bá ti fi ṣẹwọ́ láàárọ̀ monday náà lọ́lúwọ̀ ó bá kanlẹ̀ ọ̀sẹ̀ ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èrò kérò tó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba kọ́ ló fi kọ́ ni àwọn ràlẹ̀ràlẹ̀ shirk táwọn kan kú sórí ẹ̀ táwa jogún ẹ̀ tá à ń bẹ ọlọ́run kó fi ìsìláàmù fọni mọ́kúrò ń bẹ́ẹ̀ tí ò tí ì tán nínú gbá àyà wa ni. òjíṣẹ́ ńlá wa ń ṣàlàyé ó ní bí tíyẹ́rà ṣe jẹ́ shirk yìí ó ní ó wá fi kún ó ní wàmáàmínà ilá annaláha yorùbá bàhú ó ní kò sẹ́nìkan tí wọ́n eléyìí kì í ṣe nínú wa kò sẹ́ni tóun náà kì í fẹ́ rò wípé bóun bá ti ráwọn àmì kan aburú ni máa fẹ́ tẹ̀lé irú àmì ọ̀hún báwa ṣe ń ṣe nílẹ̀ wa ń bí àwọn lárúbáwá náà a máa ṣe bẹ́ẹ̀ láyé jọ̀hún ṣùgbọ́n gbólóhùn tánàbí wa pè kẹ́yìn yìí wípé kò sẹ́nìkan nínú wa tí kì í ṣe ooru ó ní ṣùgbọ́n ọlọ́run a máa fi tẹ̀wọ́kùl ìgbára lọ́lọ́run ọba a máa fi lé lọ fáwọn onígbàgbọ́ òdodo àwọn àfáà wa ní tó lè má nàbì sọ pé kò sẹ́nìkan nù wa tí kìí ṣe a jẹ́ pé àwọn ṣírùkù kan wà tí ó lè máa bá mùsùlùmí náà jà tí ò múni kúrò nínú islam ni wọ́n ṣe pé ní ashirkul asghar wọ́n ní a jẹ́ pé àwọn ṣírùkù wẹ́wẹ́wẹ́ wà ṣùgbọ́n àti akbar àti tó jẹ́ ṣírùkù ńlá àti asghar àti tó jẹ́ kékeré nínú ṣírùkù àsọsílẹ̀ ọlọ́run ọba ti kó méjèèjì pọ̀ wípé inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha pé ọlọ́run ọba ti jẹ́jẹ́ ó lóun ò ní forí ká ṣe ṣírkù fóun òun ò ní forí ẹ̀jẹ̀ ẹ̀dá kan kódà bó bá jẹ́ ṣírkù wẹ́wẹ̀wẹ́ ni àwọn àáfàá ní ìtumọ̀ pọ́lọ́hún ò ní forí ẹ̀jẹ̀ ẹ̀dá ni pé tó bá dijọ́ àjínde bá a ṣe ń ka ẹ̀ṣẹ̀ fẹ́lẹ́ṣẹ̀ tá à ń ka dáadáa fún un tó wá jẹ́ pé tá a bá wá wò wọ́n síra wọn èyí tó bá tẹ̀wọ̀n jù yóò ju ibi tó ń lọ ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni ṣírkù kéékèèké tí ò múni kúrò nínú islam bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe wọ́n lórí ìwọ̀n ẹni bá ṣe ẹbọ tí ò mú kúrò nínú islam tá à ń pè ní ṣírkù asgar ọlọ́run ló wò ní forí ẹ̀ jì ìtumọ̀ ẹ̀ ni pé ààbù nínú iṣẹ́ rẹ̀ míì tó ṣe ohun tó ṣe déédéé ṣírkù yìí bọ́lọ́run bá wá ní káṣẹ́kù oore ó bẹ fún un yóò máa jọ máa àlìjẹ́nà bí ò bá wá sí tó ajẹ́ pé iná náà lọ́rẹ́ ó kángun sí ṣùgbọ́n ṣírkù akbar àlàyé ti wá lórí yẹn pé bẹ́ẹ̀ èèyàn bá ti lè ṣe tó kú lórí ẹ̀ kó gbàgbé kó òun tiẹ̀ dá àlìjẹ́nà àwa bẹ lọ́hùn àti èyí tó jẹ́ ní ńlá tọ́lọ́hùn kì í tiẹ̀ yẹ̀ wò àti kékeré tọ́lọ́hùn máa fi ṣe eré fi ṣe déédéé nínú iṣẹ́ ẹ̀dá ọlọ́run dákun má jà kú sí kankan ní méjèèjì ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n ọba ti jẹ́jẹ́ pò wò ní forí ẹ̀jẹ̀ ẹ̀dá ni ó yẹ ká fi gbogbo ní tá a bá lè fi sá fún un ká fi sá fún un òjíṣẹ́ ńlá ó wá ń bálàyé lọ ó ní wọ́gbẹ́ngbòǹla utrecht ó ní oríṣi kejì ẹ̀ṣẹ̀ yàtọ̀ sí shirk ta kọ́kọ́ kì í lọ kẹ́ ẹ sá fún òun ni ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ọlọ́run ọba kì í fi í lẹ̀ kí ni ìtumọ̀ kì í fi í lẹ̀ ọ̀tọ̀ ni kì í ṣàforíjì ẹ̀ ṣírùkù nìyẹn ọ̀tọ̀ ni kì í fi í lẹ̀ àìní fi í lẹ̀ ni pé ọlọ́run ò ní yááfì ẹ̀ láláì jẹ́ pé ẹni tá a fi ṣẹ̀ yóò gbààrọ̀ níwájú ọlọ́run anabi wa ṣàlàyé ó ní wàdálì kẹfẹ́nbọ́n bẹ́yìn lẹ́lẹ́mẹ́rì ìwà àhìhì ọ̀kàmà kọ́ni ó ní eléyìí ni àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀dá bíi tiwa la fi ṣe àbòsí sí fápèjúwe ẹni tí owó dà wá pọ̀ pẹ̀lú ẹ̀ tá a jàǹbá àmánà ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹni tá a palẹ́kún tó wá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwa ń ṣe pẹ́ńpẹ́ fúrú fọlọ́n pé ọlọ́run forí ẹ̀ jì mí ànábì ń sọ fún wa wípé bẹ́ẹ̀ ni alámójúkúrò lọ́lọ́run ọba ṣùgbọ́n èyí tó pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ọlọ́run ò ní déédé fi sílẹ̀ pé kó lọ láláì jẹ́ pé ní tá a fi ṣẹ̀ yóò wá gba ní tó ṣe déédé ní tá a fi ṣẹ̀ nínú iṣẹ́ rẹ̀ wa ó lé léyìn ní ìtumọ̀ pé zanbon layu trak àṣé ẹni tó gọ̀jù nínú wa lẹni tó bá rò pé òun lòún gbọ́n tó ń ṣe ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́wọ́ pípé kò kúkú mọ̀ tí n bá sì ti bọ́ sí kọ̀rọ̀ tí n bá ti ṣe astaghfirullah ọlọ́run ti yá fi ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà nù ń tọ́lọ́run ọba ní kápá àti yá fi ẹ̀ ṣùgbọ́n ìṣẹ́ ńlá ń jẹ́ kó yé wa o wípé èyí tó wọ́pọ̀ jù nínú irú àwọn ẹ̀ṣẹ̀ báyìí la yutrak ẹni ṣẹ́ ò ní lọ láláì jẹ́ pé ẹni tá a fi ṣẹ̀ yóò gba àrọ̀ láti inú iṣẹ́ rẹ̀ wa tá a bá ṣe. ìpín kẹta ẹ̀ṣẹ̀ ó ní wa dhanbun bayna al-mar'i bayna al-abdi wa rabbi òun lẹ̀ṣẹ̀ tó jẹ́ pé kì í ṣe ṣírkù àbọ́lọ́wọ̀n ọba orogún kì í sì ṣe ẹ̀dá bíi tiwa la fi ṣẹ̀ débi kó wá ní tá a bá fóun lárọ̀ àní ríbi lọ́wájú ọlọ́run ọlọ́run ọba lẹ̀dá fi ṣẹ̀ directly bíi kíni bẹ́ẹ̀dá ò bá gbáwẹ̀ kò fi ṣe ẹ̀dá bíi tiẹ̀ àárín òun àtọ́lọ́run ọba ẹni bí hajj bá ti tó lọ bẹ́ẹ̀dá ò bá lọ kò fi tẹ ẹ̀dá àárín òun àtọlọ́wọ̀n ọbẹ̀ ẹ̀ ní gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ó rọ ọlọ́wọ̀n ọba lọ́rùn láti yá fẹ̀ẹ̀fẹ́ rú nípa pé kíni kò ní í ṣe pẹ̀lẹ́dàá mi ìbí tiẹ̀ kì í sì ṣe shirk ṣùgbọ́n àti tó wá tóbi nínú ẹ̀ṣẹ̀ àti tó kéré gbogbo ẹ̀ pátá ni wọ́n kì wá ń lọ pé ká sá fún bá a bá ṣe lè sá mọ́ torí pé ẹlòmíà máa rò tó bá ti rí i pé kẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ti sunwọ̀n kò sí ìṣòro fún kò rí bẹ́ẹ̀ o nítòjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ yìí pé man kana akhiru kalamihi la ilaha illallah inda al-maut dakhala al-jannata yawman min ad-dahr ó lẹ́ni bá fi la ilaha illallah gbẹ̀yìn ọ̀rọ̀ nílé ayé nígbà tí ó kú tó ń pọ̀ kàkà kú tó wá jẹ́ pé la ilaha illallah ló gbẹ̀yìn ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ wà nípa pé ọmọ àlìjẹ́nà ni bó ṣe lè wò kó pẹ́ tó ń nu ná àápàdé lálìjáná ìjọ kan mo wá bí ilé rẹ̀ yẹn irúfẹ́ ọlọ́run ọdún kan ní ó lò ni mílíọ̀nù yẹn ni bílíọ̀nù yẹn ni àmọ́ ọlọ́run sì ní ìnàmọ́tàdá yóò mìíràn ìdàlá ka alfi sanati mímà tàdó àpèjúwe ọjọ́ kan lọ́dọ̀ òun ọlọ́run ọba bí ẹgbẹ̀rún ọdún nínú nǹkan àti yín ni ẹni ọlọ́run wá ní pẹ̀lú olú one billion year kó tó máa bọ̀dá àlìjẹ́nà báwo ni ó ṣe gbádùn ibẹ̀ tó àṣé kápẹ́ ìmàlá ilaha illallah gbẹ̀yìn ọ̀rọ̀ kò tí ì túmọ̀ sí pé a ti mórí bọ́ nù ná ọ̀pọ̀ ni ó kọ́kọ́ ṣeré lọ jahannama tí jahannama bá yọ òróró ẹ̀ṣẹ̀ kúrò lára ẹ̀ tán ọlọ́run wàá ní káwọn màláìka ó dá mi sí lára tára ẹ̀ bá tutù ni wọ́n tó gbà sí aljanna gbogbo ìpáyà tá a wá ń pa gbogbo eré tá à ń sá pé ká má fi ń tó kéré jù nínú ẹ̀ṣẹ̀ tá a mọ̀ ká má fi ṣe ọlọ́run ọba ìgbìyànjú pé ká wà nínú ẹni tí ó wà àlìjẹ́nà láì ní bá wọn tọ́nà wò ni. gbogbo eré tá à ń sá wípé súnà òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam bó ṣe lè wò kó kéré mọ́ ká tọ́jú ẹ̀ eré pé ká má bá àwọn ọmọ ibi tí wọ́n ń pè ní jahannama ni abẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ dá ṣe lè wá wò kó mérí ẹ̀ sá tó bọ́lọ́run ọba fi ni ṣe kò ń gẹ́ àlè ṣe kò ń gẹ́ fíìmì àtẹ̀yìn ọlọ́run dákun máṣáà ṣe kò ń gẹ́ oríire jára àlìjánná wọ̀ ní bá wọn tọ́nà jahannama wò a fi àkókò yìí bẹ ọlọ́run ọba ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa pátá àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ ọlọ́run dàkún máṣá ìfọwọ́ àmọ́ tẹ́nitẹ́ni àwa bẹ ọlọ́run ọba ìfẹ́ tọlọ́run àti tòjíṣẹ́ tí máa mú ṣe eré wo ní gbogbo ń tọ́lọ́run ọba kórìíra ọlọ́run dàkún máṣá ìjẹ́ ògbélẹ̀ wa o a fi àkókò yìí bẹ ọlọ́run ọba fún àwọn àfáà tó kí wọ́n kírun fún wa bóyá wọ́n ní ìdíwọ́ díẹ̀ ni ò ibikíbi tí wọ́n bá dé báyìí ọlọ́run dákun má ṣàbà mú wọn débi láyọ̀ ọ̀làlá ìlàhìlá kó o mọ̀ lè sọ́la.